àwọn alfa òjíṣẹ́ lásọ̀lá àṣàlá ó tún wá sàlàyé fún wa náà fi sáàbí ti mìíràn sọ̀lá nínú tó lálàáfíà nínú àdíta lẹ́bí sọ̀lá àṣàlá annasau gẹ́gẹ́ ìwọ̀n mọ́ gbàwẹ̀ ṣíṣínlórí bẹ̀rẹ̀ ṣàhàwà ìkàkà tí ó ẹni tí bá mọ́ gbàwẹ̀ dáadáa kò ní wá ṣíṣínlórí tẹ̀lẹ̀kẹ́ yóò máa pa àtìyẹn yóò máa ṣe kí jẹmáà yóò máa pa màdára ìyá nìkan tó wá pọ̀ wà ní nàìjíríà jò nínú ọlá tó ń jẹ fún kí yóò máa gbàwẹ̀ ní pé ààwẹ̀ tó wá jẹ́ túnná tún nínú náà yóò máa jẹ́ nǹkan tó ṣe pé iná ń pè nínú ọlọ́ọ̀lọ́ ìgbìyànjú àwọn ọkùnrin tó ọmọ táwọn tí wọ́n máa ń jájá sọ ní ń jájá sọ so àkọ́ máa ń ní kí ní bí gbóhùn tọ́lá ìtọ́mọ́ fi protect ara wàhákàlá bí àwọ̀ ṣe rí rẹ̀ kò ní jẹ́ sínú ọlọ́run ọba jẹ́ gbogbo ẹ̀ tó bá jẹ́ gbáàgbò ìgbàwọ̀ ọlọ́run wọn àwọn ọ̀nà ara ó máa ń fi اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان واحنا فيه على الصيام والقيام فاعلنا فيه على الصيام والقيام فاعلنا فيه على الصيام والقيام وأن الله سبحانه وتعالى أكثر الله سبحانه وتعالى خص بباب من أكواب من وأول لكم ثم والوالد جنة لكم كان بيتعديد كتاب لكم اللي يقول àwọn ẹni tí ó mọ̀ ẹgbà entrance wọnú ọgbà tẹ́lẹ̀ àṣọ̀bí àwọn gbàrẹ̀gbàrẹ̀ nǹkan àwọn gbàrẹ̀gbàrẹ̀ nǹkan àfẹ́ rí àkọọ́lẹ̀ gbogbo àwọn àti entrance tó ń bẹ àwọn kírùnkírùn kẹta ni wọ́n wọ̀ láàárín ṣùgbọ́n alákọọ́lẹ̀ tó sọ fún wa pé ojú entrance kan wà specific entrance kan bẹ nínú ọgbà ìjẹ́ náà ojú ọ̀nà yẹn àwọn ẹni tí ó mọ̀ gbàgbẹ̀ àwọn tó bá ń gbàgbẹ̀ Bákan náà àwẹ̀ ó máa ń kó ẹ̀mí ní ìjánu wò níbi kó jọ pẹ̀lú àwọn ìfẹ́ni, àní pẹ̀lú àwọn tuntun ní ayé àfáàlẹ̀ Màríà. Wọ̀nyà ṣìdí tí wọ́n á pa ẹ̀lú bá ti rà. A fọ́ a mọ́ kó ẹ̀mí ní ìjánu kó níbi àwọn kan tẹ́lẹ̀ bá ti bá sábà. Wà ní pẹ́tẹ́ yẹn bá ti ń dáwẹ̀ nínú àwẹ̀. Àwọn eré kéré kan bẹ òní mọ̀ sí. Àwọn eré pà kan bẹ òní mọ̀ sí. Àṣíwáṣe, lápàdà french tó jẹ́ lẹ́bí ṣe náà ọ̀pọ̀lọpọ̀ ìwà ẹ̀ṣẹ̀ táa ń tọ́mì ènìyàn mọ́ wù ní tọ́mì ènìyàn bá ti tẹun tó yíó tán àwọn olùmọ̀gbọ́n mẹ́jọ bẹ́ẹ̀ bùkátà Allah subhanahu wa ta'ala قل إن الإنسان لا يطغى أو أبصر أقل الله من يجهون لا يطغى ọmọ ènìyàn mọ́ sábà wù àtọ́gì o mọ̀ kí ní ó tí ọmọ ènìyàn àwọn ààrùn ṣàbùn náà yóò tọ́ bèèrè ẹ bá fi rí rẹ̀ pé àá I can do without you tó bá ti rí kò tí ọrọ̀ òun náà máa ti àbá pé ìṣẹ́gbọ́n ẹ̀mọ́ ẹ̀kọ́ mi ènìyàn máa ń ṣe náà nígbà tọ́lọ̀ bá ti dàrọ látẹ̀ lọ ẹni tí òrówó tí ó bí ọjí tí yóò mú sí ta ni wọ́n mú sí ẹgbọ́ tó fẹ́ fi ránà ni ó jẹ́ tí ò sí ìlówó jẹ́ olúfò rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà fọ́mọ ènìyàn ó tó ṣègbéraga ó nígbà tó bá tó nílé tí èyàn fi mọ́ ṣègbéraga ẹlòmí tí ó bá tún ṣègbéraga bẹ́ẹ̀ sí ìlú ṣègbéraga kò tí ní ìdíyàn mọ́ nínú bẹ́yà kò sí ìnímọ̀ nínú mọ́ nínú ẹ̀lú nímọ̀ ní agbókùnrin ẹlòmí ò tí ṣègbéraga kò tí ìlú ẹjọ́ lówó náà ẹnu mi ò sí ti gbajúmọ̀ kò sí ní ìlú o ẹjọ́ gbajúmọ̀ tán kí ni yóò sì ìdàgbìsára yàtọ̀ bọ́ so àwọn màálù fáàkì náà àwọn tí ẹni máa ń fẹ́yẹ nígbà tó lábá ti tẹ́yẹ àwẹ̀ o máa kọ níwà ẹ̀yìnà ẹ̀mí omi ìrìn máa wá di ẹ̀mí tí ó lè ìfọ̀kànbalẹ̀ Ẹ̀ṣẹ́ púpọ̀ láwárò yìí pín ìbẹ̀ fún àwẹ̀ sígbà yìí. Àti ọlá tó tóbi tó gbọ́ ta ló wà fún àwẹ̀ nígbà yìí. Àwọn àti ìdúrà láti àtàfẹ́ ká ìlú mẹ́tẹ̀láyé rẹ̀ fún alẹ́yọpọ̀ ọ̀kan lẹ́yọpọ̀ ọ̀kan. Ah, sàmẹ̀tẹ̀ sí ní ìfọ́síwé àlàyé tó jà jùlọ. Àṣẹ́mù mẹ́bàá yóò ṣàlàyé rẹ̀ ní àlàyé tó pé pérépéré lọ. Ṣóòrùn. أولا أقوم الله أقول يومي الصوم جملة الصوم àwẹ̀dẹ́wò yẹn protection tọ́lọ́wọ́ bá fi mọ́ protect wa kúrò ní bí èyàn wọná àbíyàn wú àwọn ìwà kan níwọ̀ ọmọ náà àkọ́kọ́ ni bóòlù ṣe jẹ́ òṣèlú lọ́sọ̀lọ́ àsọ́lọ́ pàṣẹ mani ṣọ́tàṣì àléyìn iṣẹ́ pọ̀pọ̀tí ilẹ̀ ga ẹni tí a dùn òfẹ́ máa rí nílọ́sí ọmọkùnrin àtọmọbìnrin tó bá ti ń dàgbà dáwọn sáté èjì kan tí wọ́n ti ń bà láàrọ̀ tọ́wọ́ náà ti ń ṣùgbọ́n tó lálà ṣáhàwà yóò mọ̀ wá àgbìn yóò mọ̀ wá pé lọ́dọ̀ ọkùnrin a máa ṣe òun lára ti pé kó náà dẹ̀ lọ́kùnrin náà níjọ́ tí ìbá ti dé ṣé ìlú èèyàn tí fi sí láṣẹ o ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ṣe jòkó ìtìsí ìṣẹ̀wà á ń tó ṣàbà bá ń kíbà fún lọ sí ṣàbà bẹ̀rẹ̀ ìjọ́ ìjọ ilẹ̀ bàbá ẹ̀yìn gangan ọ̀lọ̀rọ̀ yìí ṣe àmọ̀ tí ẹni àwọn mọ́kúnà mọ́kúnà èèyàn gbọ́dọ̀ lé kankan tàbí kankan àti ilé àjẹ́sẹ̀ ìjọba ohun ìjẹ́ pé obìnrin ní lọ́gá àti ohun lọ́dọ̀ àwọn tí wọ́n lé àwọn pírẹ́ǹṣẹ̀ ọmọ yìí mo ní ohun ìpò lẹ́fẹ́fẹ́ ìgbàláàtọ̀ àdá ọ̀pọ̀lọpọ̀ táwọn ọ̀dọ́ yà lóhùn táwọn ọ̀dọ́ ti wá ní dàbùdàbù lóbìnrin mo fọ́ two years two years ọ̀nà nígbà ọkọ obìnrin náà thirteen years fifteen years ọ̀nà àti nígbà ọkọ ọ̀nà àti ń date ẹni burúkú ni ọ̀nà òjò àbá wọn ṣe lọ òjò àbá wọn ṣe ògbọ́n tó bá tẹ̀lé ṣe ògbọ́n ọ̀rọ̀ tó bá mẹ́ torí pé ó kó parun tó máa ń mú ìyàn parun lójú ọ̀nà Tásìkò ìgbà tí ó ń pẹ́ lè táì, ó ní ìgbàgbà. Ìrọ̀rùn báyìí. Inú àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀jọ́ máa dùn pé ó wá lọ́nà jẹ́ ní ọ̀nà ìlọ. Wọ́n ṣe lọ́nà tó wà ní ìjọ àwọn pẹ́rẹ́ǹtì. Àlàkójì fà. Adájọ́ wá gba àwọn ọ̀dọ́ lẹ́yìn ìgbà. Ọ̀dọ́ ti ṣáná kọ́kì nìka. Ẹ̀mí mo fẹ́ máa ń fẹ́ ní obìnrin tó bá ti ń gbé. Ọ̀dọ́ mi ẹ̀ kò dẹ̀ ní kápá kó lọ kó má rí kò lówó tó rí gbalé kò sí ìrìṣẹ́ lọ òun gan ṣe fúnrowó jẹ kò sí ní kápá alẹ́bí wá ni tó bá ti pé ṣáwà yẹn tẹ̀ẹ́ dáa máa lọ gbà máa lọ واجعله وجاء لهذا الشهر أنا يابو تاظن ذلك يوم بقضي شهر وانتاوي وفي اليوم قضاء لو سبحانه وتعالى هو الأعضاء لأنه يحفش قوة الأعضاء عن استفساده طيب أعوية أمام ó di agbára tó ń bẹ nítorí kìí ara wa ápò òjì onílẹ́jọ́ kó lè tàbílẹ̀ sílẹ̀ onílẹ̀ tàbílẹ̀ wọ́n là ọdún ẹ̀ ọdún wọ́n yìí sákìlú kó nípa ọdún ẹ̀mìnà ó tún wá fi gbogbo oríkèrí ti ara kọ̀ọ̀kan á fi balẹ̀ lẹ́yìn bá ti ń gbáwẹ̀ gbogbo oríkèrí ti ara ìjọba kan ẹ̀jẹ̀ máa gbogbo agbára tí èèyàn bá ní kíkàn tágbára yóò bá mọ́ kàn láàkiri àwẹ̀ yẹn ló kọ̀ ní agbára wọ̀nyí òjíkú hàmì ìjà a tó á fi ìjánu rẹ̀ a fi ti agbára ìmọ̀lẹ̀ ọmọdé ó ní effect ó lágbára على حفظ الجواهر الجواهر الظاهرة والقوة الباطنة àwọn oríkèríkè ara wa tó ń rìn àwẹ́ mọ́ wíkè ní ẹ̀kùn lè kú lọ ṣíra àwọn agbára inú wa náà àwẹ́ mọ́ kú pa wíkẹ̀ ẹgbẹ́ tó قبل العصر طاولة وزي يوم أجل أو يعشر الله Ogun mọ́láṣí tí ó mọ́ ń prí lọ́ṣọ́ ẹ̀ ní prí. Kàgbà àwọn ọkọ́jọ́ kalẹ̀ àwọn sóò ó máa rẹ̀ ìjà onítàrí. Ṣe yíó ṣe rẹ̀ ẹ̀yẹ̀ kẹ́rìkà wá nípa wá lọ ṣe jù náà tàbí ṣẹ́ẹ̀sì náà. Wà nínú ọlá tó wà مرشد ìgbà òjò. مرشد fún ya mọ́fì, ya mọ́fì. بهذا كله قال صلى الله عليه وسلم تريد لي رسول الله عليه وسلم يا معشر الشباب ó ní mo pẹ́ ní ọ̀dọ́ mẹ́lì tàbí àmì kòmò bá àtàfẹ́lẹ̀ àtẹ̀sọ́ ẹni bá ní káfà nínú yí albáà yẹn kòwàtà albáà tó kòwàtà kúwà ní albáà àmá kúwà yẹn méjì ìtumọ̀ sí ẹgbà ní kápá àti lè náwó lórí ìyàwó nínú yí ọ̀tí níṣẹ́ lọ́wọ́ òsì nílé owó tí ń wọlé fún ọjọ́ bí kan láti lè bọ́yàwó ìyẹn nìkan wá pọ̀ bọ̀kú wọ́n tó ń ta olùwọ́ta ó ti dé kápá pé ìwọ náà agbára mẹ́ta kò lè gbéyàwó sí ó sì lè ṣọ́pọ̀ lọ́lọ́ obìnrin anábìlíwọ̀ àwọn ọ̀dọ́ pé pẹ́ntì ẹ̀ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ máa ló jẹ́ pé ní motif lágbọ́n ẹ̀ kọ́lé ìpẹ̀rẹ̀ for the early marriage tí yìí tètè mari wọ́n pẹ̀ ẹ̀kọ́ tó mari fúnlẹ̀ tó bá ti pẹ́ ẹ̀kọ́ tó mari ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn wọn ìsábà mú ìwọ mìíràn ojú ọkùnrin ní ojú bẹ̀rẹ̀ torí pé àdámọ́mọ́ bèèrè lọ́wọ́ rẹ̀ àdámọ́mọ́ bèèrè nature ló bèèrè lọ́wọ́ rẹ̀ tó bá ti wá bèèrè yẹ́ pọ̀lọ̀ fún ní tó bèèrè olójú amẹ́rin olójú bẹ́ẹ̀ ní ojú ọjọ́ hàrá ṣe mọ̀lẹ́gbẹ̀ lẹ́tẹ̀lẹ̀ agbọ́gbọ̀ mọ́jútó ààrẹ alẹ́gbẹ̀wà ní ẹgbẹ́ gbé kàpá ẹ̀kọ́ sí ètè báyìí àgbáríta lẹ́wà mi kí ẹgbẹ́ tìmáàrí pátákùnjọ bá wo bèèrè aṣòta wà inú ìṣẹ́ tẹ́lẹ̀ mẹ́rin pọ̀ tó pọ̀ láàrin àwọn obìnrin tara àwọn obìnrin pọ̀ sí kìnnìkan ìwọ̀n mẹ́rin pọ̀ sí ọ̀rọ̀ àti kìíní kan ní ṣe àwọn ilé tí a ti fún àwọn tó wọ́n ń pọ̀jù àti ó parí ní because àwọn obìnrin náà ti ń tètè ń ṣe presentation ní áfíríkà wà ní ilẹ̀ ìjìnlẹ̀ wà bí i àwọn ọmọ ọmọ tí ó tẹ́sí ilẹ̀ àti mestrate tó bó ní lára mestrate yẹn lọ́pọ̀lọpọ̀ ọba ní wà ní gbogbo ọba o bẹ́ẹ̀ tó ṣe yára wọ ẹ̀rọ̀pọ̀ kò pán ọmọbìnrin lé kó pẹ́ kò tó máa rí tó bá ti ń pẹ́ àdámọ́ dáadámọ́ ilé ọmọ tó wà láàrùbìnrin ìfẹ́ nǹkan gbọ́dọ̀ máa ṣẹ̀ nílẹ̀ tóbìnrin ò bá wá tètè máa kó tètè lóyún kí ọmọ ó lè máa ṣẹ̀ nílẹ̀ kó bí kọjọ́ kọ́ máa mí ò tún wọlẹ̀ kó máa ṣẹ̀ nílẹ̀ á padà dàbí ilẹ̀ tó mọ́ ilẹ̀ ilẹ̀ wa tamára lẹ́nu tàbá orúkú lẹ́ẹ̀ṣì tàbókú tàbókú tàbára tó gbẹ̀ tọ́pù lẹ́ẹ̀ṣì máa rí o máa ṣọ́ọ̀kì tàbá fi lẹ́ẹ̀lẹ́fẹ̀ ìwá ẹ̀ sí ní àtẹ́lẹ̀ orúkú àwùpàrà tàbá ti pọ́lé sí bẹ́ẹ̀ náà ni ilé ọmọ obìnrin ohun tí oyún ò bá tètè wọ́bẹ̀ ọmọ ó máa lóbẹ̀ fibroid aka mayo ne aka fi nure kan gala tí fibroid bá dẹ̀ bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ sí kí yíya yẹn ìkéré aka nìkan tó bí tó wà ó bèèrè ní inú ẹ máa ga wà ló polóyún oṣù mẹ́sàn polóyún inú wà láàrẹ̀ inú tó jápọ̀ ní ìfúgbèrè ó gbèrè ó kéèkéè rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́kì ní pé tóbìnrí bá tún wá lọ pẹ́ ilẹ̀ tó máa rí ìjẹ̀ lásìkò náà tó wáyé kí ní ẹ̀tù wá wọ́ọ̀sì kò sọ pọ̀ mẹ́ta ah, pé ìjọ́ ẹ̀fí sọkọ ní ọkọ̀ gbogbo àwọn obìnrin kan láàrín àwọn ẹgbẹ́ wọn tí wọ́n dáhùn wọ́n ti lélẹ̀ àwọn fóònù lẹ́wọ̀n àpapàdé ìjọba awọ́kọ̀ ìjọba awọ́kọ̀ ìjọba àwọn manufacturer ọkọ̀ ní orí wa àgbàyàtọ̀ ààrẹ Islam tó ẹ̀kọ́ ní àwọn fọ́rẹ́sì tẹ́lá wọn náà tó wá máa ṣe káàlìyà fánípa àwọn ọgbà ayúẹ̀kọ́ ìtọ́wà fún afọ́nìṣẹ́ ìgbàṣùkú ayé àwọn tó bẹ́rẹ̀ ọ̀fẹ́ sí ìyàwó ilẹ̀ ìgbìyàn ìyàwó ilẹ̀ ìkẹta wọ́n bá tún ọmọ kíyèkí làwọn wà tàbí ọmọ yìí ọmọ náà ìṣú ọjọ́ ìṣú ìbàdí àkùnmù pẹ̀lú wà ń lẹ́rọ ọmọ yóò tánà mẹ́rin ẹ̀rí wọn lè fi

àmá súnà yẹn àwọn ìlú súnà yẹn wáyé problem kan wá ti bẹ̀ jáde ilé àwọn ẹlọ́wọ́ tí àwọn ọmọdé kéèkì ẹ̀rìn ìtàkùn kí fẹ́ ọmọ kéèkèé wò àmọ́ pẹ̀lú experience náà ara àwọn alọ́rẹ́ lọ fẹ́ ọmọ 18 years súnà náà ní súnà kọ́ súnà wọ́n anábìsọ̀ wà àtúnbá anábì márùn yẹn lọ́wọ́ àìṣá and anábì tẹ́ wà ní age of 55 yẹn lọ́wọ́ àìṣá wá sí kéré ìgbà yẹn wọ́n wà ní age of 6 àwọn pẹ̀lú tí ìjọbìnrin tó rí oṣègbè sí lọ́dún ọrùn ti gbà tó na tó ṣe níwẹ̀. ṣùgbọ́n ẹgbẹ́ alùbẹ̀yẹ ṣúnà lẹ́bí ẹ ọ̀pọ̀lọpọ̀ agbóra ti tẹmọ́ lọ́n tẹ́ àwọn oníkè ìgbé wọn wọ́n dìbọn ṣe ọ̀pá ilé ìpínlẹ̀ tẹ́wọ̀n oṣù mẹ́rin akọ̀wọ̀lẹ̀ ilé ìpínlẹ̀ tẹ́wọ̀n oṣù mẹ́fà akọ̀wọ̀lẹ̀ ilé ìpínlẹ̀ tẹ́wọ̀n oṣù mẹ́fà akọ̀wọ̀lẹ̀ àwọn àti láàrin ìṣàlù bọ̀tí ó bá àwọn láti wá máa ń kọ̀m̀plé pé àwọn ọmọ yóò dẹ́kọ̀ọ́ ní wọ́n dẹ́kọ̀ọ́ ẹ̀yìn lọ́sẹ̀lẹ̀ dẹ́kọ̀ọ́ ṣúná because ọmọ kékeré ìṣe ọmọ kékeré yẹn máa wà láàrẹ ẹgbẹ́ fẹ́ bẹ́ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ṣe lè pa tí wọ́n jọ máa lè ra ọgá tí wọ́n fara wọn nínú gbọ́n ṣe rí ẹgbẹ́ ló máa fẹ́ ẹgbẹ́ ara rẹ̀ ó lè ṣàgbàrùn on play love náà bàbá 18 years tó sá bàbá 15 years ṣẹ̀lú tó bá ṣàgbàrùn kí lẹ́wà ní kò ṣe wà ní kò jẹ́ Realista ń bá kò ní kò ẹ̀yìnbọ́lá ṣe bàbá wa gbàlagbà ìbàbá ìṣẹ́ bàbá pọ̀tí àtàyẹgbẹ́ wa náà lẹ́yìn lọ́jẹ́ pọ̀tí kìrí kan ẹ̀ẹ́jáwọ́ ń bèèrè àpàjẹ́ òyò ẹgbá ti fi ọmọ ilé dàpọ̀ ọmọ ilé kò fẹ́ wájẹ́ ìfaradà tí èèyàn máa ń ṣe lára ọmọdé ọmọ yẹn dẹ̀ máa mọ̀ ìdìmá nípa wọ́n kéré yẹn lọ wáyé ṣáà dìmá àwọn kìnnìkan lọ́dọ̀ àdẹ́bìnà ọ̀sọ̀ wáàtò àdẹ́bìnà àdẹ́bìnà 45 àníwọ́fẹ́ yà lọ wáyé ṣáà Ẹ́dẹ̀ tó tó léra wa, àwọn olè sáré mú. Bàtí àlọ́wà ìsárẹ́sẹ̀ wọ́n Ìgbọ́n yóò náà tọ̀. Ara ti dà ọ náà sí, ara ti sílé, tó bìnrin bá ti wà ní ọkọ̀ ọdún mẹ́ta mẹ́rin, ara rẹ̀ mọ̀ sílé.

level tí àlàwà ìṣà wà àmẹ́bí ò sọgbọ́n bíkì kọ́ ni à ah, kí ẹ̀yìn àgbàjọ ẹgbẹ́ ẹgbẹ́tajọ sáré wà ní ìyẹn orílẹ̀ àjọ́bí ọmọ tí mo ti wà tí àgbáyé ọwá ní ti máa sáré káàkiri bí ṣe rí tọ́ì fi tọ́ì lórí àjọ́bí sọ̀rọ̀ ìyàwó méjì

ẹ̀kọ́ tàbí mú àwọn ìwọ ọmọdé táwọn ọmọ ṣe gbé jẹmọ́ tí wọ́n máa àwọn ọmọ ìyá ṣiṣẹ́ ọmọ ilé ìlú ọ̀rẹ́ bàbá dà sọ ẹ̀ ìgbà tẹ́ ọkọ̀ márì sí àkọ́kọ́ ọjọ́ ẹ̀yìn àtàwọn ohun náà ṣe lè pàdé

ẹniwẹ́ tó wà ní èkì yẹn tó wá lónà fẹ́ ọmọ ekere ọmọ 18 ọmọ 19 ọmọ ẹwà ní ìdìbò ìwádẹ́ káwọn ṣe lè pa ilé tí ò gúrò tí ó fẹ́ wé sáì àwọn máa wò pé ìwò ní mọ wé sáì mú àyà pẹ́ ẹkí ní jà oúnjẹ ti ní jẹ́ conflict ní jẹ́ ọdọ́kọ̀ ṣàfihàn ní àgbẹ̀yẹ rẹ̀ tí ó múra sí lọ múra sí pọ̀lú pé early marriage ó ṣe kí ni jama ọ̀dà ṣùgbọ́n obìnrin tó kà lọ gbọ́ ẹ ṣọkúbìnrin ní ìmọ̀ nílọ láti ní èjì yẹn gbogbo ọkùnrin ayé ìwọ̀n aláwọ̀ fẹ́fẹ́ obìnrin ní ìmọ̀ ìgbàtàjẹ́ alùpù bí a ṣe mọ́ lọ ní àìsíta onílọ́lẹ́ tètè mú kan ẹ̀rùjẹ́ kí ni mú kan òkàrà aṣọ

ولمن جاء معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ولما تبان لك أباس نول يومي أفلات بالشقل يومي كل فاري على الفريق المالي فإنه فإنه أضد للبشر مالك يجي توبي لباشي أتوق لباشي أهلي تكو ماري تقول وأحسن للفرج oúnjẹ tí ó lè jẹ́ fóbìn yóò mọ̀ ṣọ́ abẹ́ rẹ̀ ní ọkùnrin náà ti mọ̀ ṣọ́ abẹ́ tó bá ti níyàwó òṣèlá ọ̀pọ̀lọpọ̀ ọba ẹni bá ti níyàwó òṣèlá ó rí ẹ̀kẹ́ tó ẹgbẹ́ rárí tó níyàwó tó padà ń ṣe ìlànà ó lọ́kọ padà ń ṣe ìlànà tí ò bá dúnlẹ̀ wà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ arábìnrin tí ó bá ti wá ní kápá àti ilé mọ́ra lọ rí máa rí gbàtà ní kòmáré tó oòtí ìdówó oòtí ìgbésẹ́ oòtí ìgbàgbé arábìnrin fa alẹ́bìn ní ìṣọ́ arábìnrin gbọ́lọ̀ gbà rẹ̀ fa ilẹ̀ ohun náà ohun ìjà tó ní tó wá tó rí jẹ́ àgbẹ̀ ilẹ̀ ojú padà mọ́ jẹ́ ìjánu fún ẹ̀kú ní الغربي هو نبي الله صلى الله عليه وسلم أن الجنة محفوظة بالمكان إذا الجنة تعوية إن تصور عن الجنة إن تلي ومن في القرى هو جيجي تصور عن بقوة تمام ومن عن الجنة gbogbo tó lè gbọ́ àwọn àjẹ́mẹ̀ àwọn nǹkan tàà àti dáìsì àti pé iná tàà wò yẹn àfáàni ọlọ́yà ọlọ́ṣùn àti lọ́mọ náà ṣùgbọ́n ti bí ṣáhàwà àwọn tọ̀tọ̀ yìnyìn ayé ìdájọ́ ayé àwọn tó sọ̀rọ̀ ń bí mẹ́lì ìyẹn ni pé ọ̀nà dé ẹ̀mọ́ ń gbà wọ́n náà ọ̀nà ṣàwájú àwọn ọ̀nà táàmà ṣàwájú jẹ́ náà ọ̀kàrí àwọn ọmọ náà ní láìkì bọ̀ tó bá lẹ̀ fi ṣe ọwájú àwọn ọmọ tó láìkì tó bẹ́ mọ́ ṣe yẹn ìjàgbé wọn náà nìyàn wọn náà bẹ́ ní girlfriend wọn náà bẹ́ mọ́ wọ́n ní kíkò sáfún oúnjẹ obìnrin àbóòrùn ṣe ìlànà ẹ̀lé ìwọ̀n tó ní pẹ̀ láìpẹ̀ tó bá gbẹ́ ṣe tí dábí ẹ àdímọ́mí ẹ àdáàfá ẹ àbí títà ẹ tó bá ń tọ́jú ẹ mọ́ ṣe òní láìpẹ̀ nínú wà ní tó ń kó ìrà ayẹ ìbá sọ̀rọ̀ mọ́ sábà wùlé ní pàdà nítorí wọ́n wùlé tó wá ṣáwà yẹn tó mọ́ sábà pàdà àbúrò nìkan ni mo ní ìta ṣe án fàákùsàtàlúwàlúwò àtìhì fàábúṣe ìlàlẹ́sáàlì máa mú lè ha fàábúṣe ìlàlẹ́sáàlì máa mú lè ha mo ní ìta ṣe án mo ní ìta mo ní ìta ṣe ìta ha ha ha وليس شيئا فأكثرت الولو عبه فأكثرت أرجك والمشكي فاحترق عندك ما فنسير أنسير وأرجك الشيء إذا من جورون فأكثرت الولو وما ذاك لي وقت واجب وقال وربك وقت ذلك الشيء واحترق فأكثرت الولوع الولوع به بشيء إلى الإنسان إلى إلى الإنسان مالي إلى الإنسان ما منع ما منع منعت شيئا فأبصر تلوى به التكيو فأكثرت فأكثرت مستشرعا فأكثر كالولوع به فأب شيء له إنسان ما فحب شيء Máàmùlẹ̀há Ẹ̀ṣàrẹ̀lá Afárí mo ní ìjọ ṣe ìhàn wọ́n kọ̀ sí ẹ tó mọ́ sí kìlẹ̀. Fàṣàrùtà alwọ̀lú àbí alwọ̀lú ẹ̀lẹ́ṣìk. Oníkíyàn ogun ìjẹ̀rẹ̀ ìtàn, kẹ́ ni yóò so mọ́ nǹkan, tààlùk, kẹ́ ni yóò so mọ́ nǹkan.

adùn adùn tó dùn gbogbo ẹmú tọ́rọ bá dé abẹ́ ṣe yẹn ìlànà ló lọ kiri bá rẹ̀ tó bá ti wá kí ẹ̀ṣẹ̀ rẹ̀ mùsùlùmí ilé àwọn gbígbà yìí yẹ́ kọmọ́ oṣù àwà yóò ma di agbára àgbà ayé tó lè kó wá ẹmùsùlùmí lè máa ti kò pọ̀ ṣe dáadáa ṣe ìdà tó ní bó ṣe mọ́ tó ló ṣe mú mẹ́rin mẹ́rin tó bá sọ pé ààwẹ̀ yóò jẹ́ mú yẹ kúrẹ̀ mú wáyé aláti tó fárẹ́ mú nínàlá ó dẹ̀ tó bá gbẹ́ súnmọ́ bíná bẹ́ẹ̀nà sọ́ọ́rímí wànà tọ́ tí ó mọ́ kọ dí láàrin aláwẹ̀ àti لذلك جاءت بأحاديث مصريحة بأنه حسن إلى الله láwọn àdíjì ṣe wá tó ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ pé ààrùn gbígbà o máa ń pò tẹ́kẹ̀ kó lè náà wà jùnnàtún jùnnàtún wá ní àwẹ̀ yẹ̀sẹ̀ jí tó bí ẹ̀nà àbínú mínàtà tọ́lẹ̀ yóò máa pò tẹ́kẹ̀ rẹ̀ kó lè yàtọ̀ wọ́n náà

wọ́n ni wà ní jìnà síná ó ní gúrò náà nìtúmà bó ní iná tó ní kí mọ́ ń dó kí ni sáúndì iná kí ni oòrùn náà jahannam kí ni ìnira bẹ̀ wó tí ẹ̀ ní mọ́ ò ní fílẹ̀ àtọ́rọ̀tọ̀ albanuwa ó ní fílẹ̀ ara àṣọ́lọ́ ní aṣíyà àpòjú nà ní ń wòye ẹni jùnà èyí tí ma ń kò tẹ́tùwà ní o yẹ̀ṣẹ̀dí ló bí yàdà ábìdú ẹ̀rọ ma gbò láti fi kò tẹ́tù ara rẹ̀ kú òtébí ẹni tó bá dáwọn ọjọ́ ẹyọ tó pẹ́rẹ́ sójú ọ̀nà ọlọ́wọ́ bá dáwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà náà rí kọ́ ìdápàá ó ní ọlọ́wọ́ bá máa lọ gbẹ́ kòtò ńláńlá kan láàrin òun àti iná ká máa bẹ́ ìrẹ̀ sàmà kòtò yẹ gọ́tà yẹ á dàbí tó bí ilẹ̀ àti sẹ́mọ̀ sí jìnà síra wọn bí ó máa ṣe wà láàrin aláwẹ̀ àti náà eléyìí jẹ́ sí àwẹ̀ gbígbà kí mùsùlùmí lọ gbàgbé àgbàwẹ̀ Monday àgbàwẹ̀ tọ́wọ̀ táwọn ìṣẹ́lẹ̀ àtọ̀ kó fẹ́ mú wa súnmọ́ náà

wọ́n láwọn àfáà kan sọ pé bẹ́ẹ̀ tó ṣe rí wọ́n zọ́ àì afáàrí ṣùgbọ́n ta bá wo dáadáa tó fẹ́ mọ́ kílẹ̀ ní pé ó gbogbo àwẹ̀ tá bá ti tà ojú ogun láwa ní ohun àṣí lójú ogun ní ohun gbogbo àwẹ̀ tá bá ti tà ìjà táàrẹ kọ́líṣọ́n ìwádìí tó bá jẹ́ àti jẹ́ sílé àgbàǹkòlítọ̀ ní déédéé ìjábẹ̀mí sọ̀lá àtàlá tó ṣàlàyé rẹ̀ ọ̀wọ̀ irú àwẹ̀ bẹ́ẹ̀ sí àrọ̀ látíwà fún àwẹ̀ tó bá jẹ́ pé àwẹ̀ olé ọlá ní ìmá kọjá pé gbogbo àwẹ̀ gbàwẹ̀ àwẹ̀ fẹ́ protect wọn kú níbi náà ó tó ń tàbí mọ́ tó yẹ́ ìgbàwẹ̀ àtòjò ẹ̀dáwọn ọ̀sọ̀pá ní á lọ́wọ́ ta ló fẹ́ wọná kò náwọ́ ta ni ò fẹ́ wọná kò náwọ́ ẹni gbára fẹ́ wà fẹ́ wọná ààrẹ wọná so iná náà wá mọ̀ jẹ́ sọ fún ẹ̀hùn gbogbo aládùgbò tí ó gẹ́gbẹ̀ sí lọ́wọ́tọ̀ iná tí gbogbo ọ̀fẹ́ wọ̀ tátàrí lọ́wọ́ àtọkùnrin àtọkùnrin láàrín lọ́wọ́ iná táà ń bẹ̀ iná rí ayé làwàgbọ̀ ọ̀nà tí náà ayé mọ́ gbà fún júyẹ̀ ilẹ̀ ẹja ìrẹ́mọ̀ máa júyẹ̀ ní irú ti ayé 70 times tí iná bá kẹ̀ dáadáa ó máa ṣe sọ mẹ́rin tó how many minutes kó tó jóná lágbóra nínú náà kó tó jóná yányán 10 ah. minutes ẹ̀kan tẹ́ máa wà nínú ọkùn tẹ́fẹ́ àjòrànláwò tó bá rí pé kí náà ṣàrá tẹ́lùmí ògbé wọ́n lè wọ́n parẹ́ yẹn wáwo wàhálà tó wá mẹ́rin pé ṣàárẹ̀ mú tó fi ha èyàn kí fún mi náà tó tọ́wọ́ mọ̀ sáà fẹ́ fún àmìnà àfẹ́ mọ̀ gbàrù gbàrù every Thursday mọ̀ mọ̀ wọ́n ọ̀sán fi gbàrù Obe ní àwọn tí kò fẹ́ bọ́ ọjọ́ ọlọ́wọ́ bá mọ́ ìgbàwẹ̀. Níjọ́ tó bá ti ń dáàbẹ̀, àwẹ̀ yẹ ti jẹ́ Júdnẹ̀tùn, yẹ ṣẹ̀ dìtnù bí i àlà ábẹ̀dú mìírànlá. Ó ti ń protect ààrẹ fún ìbí náà. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó ra mọ́tò. Fáwọn ọmọ ìgbẹ̀rún mọ́ tó fẹ́ wọ ìjà mẹ́gbàwẹ̀ ìrìnlá àwẹ̀ yóò jẹ tí ó kọ dí kí ní ó lè tó ara rẹ̀ tó gbìdà kìyà tí ó pé tí iná bá bẹ́ẹ̀ ti pé á ah, ó fẹ́ wọ lọ́jẹ́ ẹ̀ẹ́ Wa tún dọ̀nà ní ṣàkùnfà, a kùnfọ́dún ìlú gbogbo àkọ́kọ́ kanáà gbà rẹ̀. اللهم بلغنا رمضان وأعلنا فيه على صيام وطاعة الأعمال صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك